إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أطر الصلاة فوانه محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسوج لإذن لك ولتن العقيدة الواسطية تبتي الإمام ابن تيمية الحراني الدمشقي عليه رحمة الله ايتي أنبالو هناني يفري لفو الله سبحانه وتعالى أما يرويكي أفني لفو nínú alkùrán kẹrin àbí àwọn ìròyìn tí a nábúwa muhammad sallallahu alaihi wasallam tó fi rinlẹ̀ fún nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ a ní ní tí ó bójú mu ni bẹ́ẹ̀ ni tí ó tako ìjẹ́ ẹrú gidi ìjẹ́ ẹrú ọlọ́run ọba gidi òun ni kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kúrò yìn rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn kan kí ẹni tó pèrè ní mùsùlùmí kó wá ní àwọn ìròyìn ò bálàká ìmú àbí kí anábíwa muhammad sallallahu alaihi wasallam kúrò yí allahu subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ìròyìn kan kẹni tó pèrè ní ẹrú ọlọ́run kí ẹni tó pèrè ní mùsùlùmí wá ní àwọn ìròyìn tí anábí sallallahu alaihi wasallam tó fi ròyìn Allahu subhanahu wa ta'ala ipe kò bá láàká ìmú torí náà àwọn ìròyìn wọ̀nyí à ń wá nínú rẹ̀ láti sọ fún wa pé gẹ́gẹ́ bí mùsùlùmí ká dúró tì í ká mọ́ jẹni tí ó gbàtànjẹ pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn tí wọ́n ti fọ́ọ̀lù fún nǹkan tí àwọn philosophers tí wọ́n ń sọ àwọn tó ṣe rí pé làákàyè tí ò pé tán lóhun ló pé òun ni wọ́n fi ń tú al-Qur'an al-Karim Allah subhanahu wa ta'ala tún sọ nínú al-Qur'an al-Karim ó ní afáàní wa qawluhu ọ̀rọ̀ ọlọ́wọ́ba tó ní shadidul mihal ipe Allah subhanahu wa ta'ala ọba tó ṣe wípé ó lè ní al-mihal ni kí la ń pè ní mihal mihal àwọn afáàní in tó túmọ̀ sí almakru náà ni òun náà ni in tí a mọ̀ sí ète tí àwọn olóyìnbó apè ní plot ìtumọ̀ eléyìí ó ní pé ìgbà míì ẹ̀wọ́ máa ṣe bí ẹni pé gbọ́n yóò máa dáwọn ọgbọ́n kan yóò máa dáwọn ète kan ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ma bí ó ṣe káńtà ọgbọ́n tó ń dá àti ète tó ń dá ọlọ́mọ bí ó ṣe káńtà rẹ̀ tí nǹkan yóò fi wá di nǹkan tí ó yìí lé e lórí so ìròyìn tí a fẹ́ máa mú wáyé ìyẹn almihal bákanáà almakru bákanáà alkayj àwọn kan wọ̀nyí ọlọ́mọba subhanahu wa ta'ala ó fi wọ́n ròyìn ara rẹ̀ nínú alkùrán kẹrì so a fi ròyìn rẹ̀ bó ṣe fi ròyìn ara rẹ̀ ṣùgbọ́n ìròyìn yìí ìròyìn tí yóò jẹ́ ìròyìn tí ó pé tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ nígbàtí ọlọ́mọba fi ń káńtà àwọn tó ṣe wípé wọ́n ń ṣe bí ẹni páwọn lọ́gbọ́n sọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ kí a máa wípé wa yusabbihu ar-ra'du bihamdi ọlọ́wọ́ba ní ar-ra'd ara ó ń ṣe àfọ̀mọ́ pẹ̀lú ìmọ̀ dúpẹ́ fún ọlọ́wọ́ba wal malaikatu min khifati bákan náà àwọn màláíkà náà ń ṣe àfọ̀mọ́ látara ìbẹ̀rù ọlọ́mọba subhanahu wa ta'ala wa yursilu sawa'iqa ọlọ́mọba subhanahu wa ta'ala a máa rán àwọn ara fayusibu biha man yasha ẹni tó bá ń bẹ nínú èròǹgbà ọlọ́mọba subhanahu wa ta'ala láti jẹ́ kí nǹkan yìí kí ó bá yóò bá wa hum yujadiluna fillah bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àríyànjiyàn nípa ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala èyí tí wọ́n èjú wọ́lẹ̀ fún allah argumenti tí ó wúlò ni wọ́n máa mú wá ọlọ́wọ́ ọba ni wà huwa shadidul mihal ṣùgbọ́n allah subhanahu wa ta'ala ọba tí ó lè ní al ni àti tó lè ní ìkíwò sẹ́ńdọ́wà pé bóyá òun ní ọgbọ́n kan tó fẹ́ máa fi avoid tí ọlọ́mọba subhanahu wa ta'ala pa aláṣẹ pé kó ṣe àbí tọ́lọ́mọba ní kó mọ́ ṣe ó wò kó ní àwọn ọgbọ́n kan tóun lè máa fi ṣe nǹkan yẹn ẹni yẹn ò tán ẹni bọ́dì ara rẹ̀ ló ń tán torí pé Allah subhanahu wa ta'ala tó pa aláṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ó mọ̀ scheme jù lọ so ká scheme ìròyìn ẹ̀yìn ní fún Allah subhanahu wa ta'ala ìgbà tó bá fi ń káńtà àwọn tí wọ́n sí ìgbà èyàn ó fún èyàn kan àbọ́mọ̀ kan pé ṣe nǹkan báyìí yóò máa dọ́gbọ́n àti fẹ́ escape ń tẹ ní kò ń ṣe òun máa rò pé bí ẹ̀ wò ó yóò kan ẹ̀yìn wò ó bó gbogbo ẹ̀ ní nǹkan tẹ́ ń fóló so irú situation yẹn òun skin ó rò pé òun gbọ́n ẹ̀yin tẹ́ gbéṣẹ́ fún ẹ̀yin ṣe kí ni ẹ̀yin náà skin láti káńtà rẹ̀ láì mọ̀ wípé ẹ̀ ń wò òun láì wípé ẹ̀ ń sọlọ́mọba subhanahu wa ta'ala a máa káńtà ọgbọ́n àwọn tán rò pa àwọn ọgbọ́n tán bá fẹ́ ṣe kí ni tán bá ń fi ìjọgbọ́n wọn yẹn tá máa fẹ́ fi takùtọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala olùwà wa shadid al-mihal ọlọ́wọ́ bá ọba tó lé ní al-mihal ní skimming ọba tó lé ní plotting ni tó ṣe yí pé ìyàn kan ò gbọ́rọ̀ máa wò kóhun lẹ́sàn òun lè dọ́gbọ́n fún ẹni tó bá lóun dọ́gbọ́n fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ààrẹ ni ó ń dìsíìbù kò lè dìsíìbù ọlọ́run ọba subhanahu wa ta'ala torí gbogbo tó ń wá ní àwọn plot ọlọ́run ọba ń rí gbogbo ẹ kò sí ìtò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala so ìtànkè ní alimakuru àbí alimihal àbí alkej òun náà ni alìkọ́wù bìlàdúwì bí asbábí kọfíyà ẹni tó jẹ́ adversary wa tó jẹ́ bí ọ̀tá wa àbẹ́ni ta ní iṣu pẹ̀lú kíyàn lọ ọ̀nà láti lè fi ìtì rẹ̀ ní àwọn ọ̀nà tó ṣe wípé ó pa kí o ṣe nǹkan tó ṣe wípé ó klẹ̀ sóhun náà àbúhàn sóhun yóò kàn mọ̀ pé nǹkan ìtì òun ni sílẹ̀ ni wọ́n pè ní almakru ní èdè lárúbáwá alìkọ́wú bil adúwí bi asbabi kọfíyà kí a àtàkì ẹni tó jẹ́ ọ̀tá àbẹ́ni tó ṣe wípé èèyàn fẹ́ bá wí ní ọ̀nà tó pamọ́ tí ò ní mà ilé ni wọ́n pè ní makru so ẹni tó ṣe wípé ó bá ń ṣe makru gẹ́gẹ́ bí ìṣe ọmọ tí ó fẹ́ máa dáwọn ọgbọ́n kan láàrin ara wọn ọ̀tọ̀ ni tí ó máa sọ fún yín ọ̀tọ̀ ni tí ó máa ṣe ọ̀tọ̀ níbi tó ń lọ ọ̀tọ̀ níbi tí ó ń sọ fún wa pé òun lọ ètè yìnyẹn ó ń skíìmù yìnyẹn ṣùgbọ́n tẹ́yàn bá ń skíìmù kò ń ṣọ lọ́wọ́ ọba lèyàn máa ń skíìmù pẹ̀lú torí pé kò sí ní tó pamọ́ sí Allah subhanahu wa ta'ala sọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun ni the best of the schemers gbogbo ẹni tó wá lóun máa kírun ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala máa kírun jù lọ so gbogbo àwọn ọgbọ́n tí ó tó nǹkan tí yóò máa lò láti lè fi avoid tọ́lọ́wọ́n ọba pa láṣẹ ọlọ́wọ́n bá rí ìyàlẹ́nu yẹn ń pèpè fún ìyàlẹ́nu yẹn ń béèrè fún so kò lè dì sí ìwọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala so ṣé kì í mú àyà yìí wá ní àkọ́kọ́ láti sọ fún wa wípé ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn ààrẹ yìí nínú alkùnrán ní súrọ́tù raj ipò wà wà ṣèdídù ní hàn áàfin ilẹ̀ fún àní ní kò bá làákàyè wà káwùnùhù bákanáà tàbá tún gbọ́ súnmọ́ alkùnrán ọlọ́wọ́bá ní wà mákàrù wa ta'ala òun náà dété that is ọlọ́run ọba subhanahu wa ta'ala ó káńtà ètè tí àwọn dá ọlọ́run ọba káńtà rẹ̀ wa makaru wa makara Allah wallahu khairul makirin ọlọ́run ọba subhanahu wa ta'ala dẹ̀ ní the best of the schemers àwọn tí wọ́n wò páwọn mètè dá ọlọ́run ọba mètè dá jù wọ́n lọ that is láti káńtà wọn so ló jẹ́ pé tábà wo wípé kí ọlọ́run ọba kó káńtà àwọn tí wọ́n ń dètè àáfi ìròyìn ìdètè àáfi rinlẹ̀ fún ọlọ́run ọba ṣùgbọ́n ordinarily ká sọ pé ọlọ́run ọba ọba eléte ni ẹ̀ẹ́ àní sọ pé ọlọ́run ọba ọba eléte ni torí pé ète ó lè túmọ̀ sí dáadáa ó lè túmọ̀ sí ìtí ò dáa so ló fi jẹ́ pé sífàtúlù mákìrì ìròyìn ìdètè àní sọ wípé sífàtúlù kàmáàlì ni ní gbogbo ọ̀nà yóò máa jẹ́ ìròyìn tó pé nígbàtí ọlọ́run bá fi ń káńtà àwọn tí wọ́n ń déte yóò máa jẹ́ ìròyìn ìdínkù nígbà tó ṣe pé ọlọ́run ọba ò bá fi káńtà àwọn ẹ̀ṣọ́ àní sọ pé sífàtún makri ìròyìn déte káfíìròyìn fún ọlọ́run ọba káfíìrìnlẹ̀ fún ọlọ́run ọba ala itlaq that is absolutely láì dé unlike lápèjúwe nísìn sífàtún ilm ìròyìn ìmà ìròyìn àtẹ́mẹ̀rẹ̀ ìròyìn ìgbọ́rọ̀ ìròyìn albasor ìrìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rẹ́ tó ṣe pé sífàtù kàmáàlì ni wọ́n alal itlaq absolutely ìròyìn tó pé ni wọ́n so ìkànnì yẹn so ìròyìn kan dẹ̀ ń bẹ tó ṣe pé ìròyìn ìdínkù ni sífàtù naqsi ni wọ́n ìròyìn ìdínkù ni à ń fi ìròyìn ìdínkù alal itlaq káfíìrí nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala lápẹjúwe ń sìn aljahal àìmọ̀kan a nífi àìmọ̀kan ròyìn ọlọ́mọba subhanahu wa ta'ala bákan náà alkhiyana ìmọ̀ jàmbáyàn a nífi nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala torí pé eléyìí ìròyìn dínkù ní kéèyàn máa jàmbáyàn ṣùgbọ́n àwọn ìròyìn kan bẹ bí sífàtù makri sífàtù alkayin sífàtù lìsì ipé kí èèyàn dété láti lè fi káńtà ẹni tó ń dété ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní eléyìí so láàfi sọ wípé ìròyìn dété ìròyìn kàmáàlì ni tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala máa ní láti lè fi káńtà àwọn tán ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè sọ pé kí ni òun ni khairul makirin òun lẹni tó lóore jù nínú àwọn tó ṣe pé kí ni tó máa dètè that is láti lè fi káńtà àwọn tó ṣe pé wọ́n ń dètè so eléyìí ó jẹ́ nǹkan tí a ní láti gbọ́yé so sifatu kamal àwọn òyìn ìpé pérépéré ó ń bẹ sifatu annex ó ń bẹ sifatu kamal nígbà míì nígbà míì ó ń bẹ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta máa fi ròyìn ta máa fi rìnlẹ̀ fún òun ni sifatu kamal ìròyìn tó pé pérépéré tí ó ń ṣe ròyìn ìdínkù òun la máa fi rìnlẹ̀ fún ọlọ́run bá subhanahu wa ta'ala náà àwọn banu israel àwọn banu israel ọlọ́run wa subhanahu wa ta'ala sọ̀rọ̀ ń pa wọn àwọn tí wọ́n dẹ́tẹ̀ fún ànábì Isa alayhi salatu wa salam tó ṣe pé wọ́n fẹ́ pa á wọ́n ní àníyàn àti pa àwa náà máa ń gbọ́ ìtàn yẹn sọlọ́run wa subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ ń pa ànábì Isa alayhi salatu wa ó ní falamma a'asta Isa minhu al-kufr ànábì Isa torí wípé ìṣekèfèrí pẹ̀lú ọlọ́mọ ọba òun làwọn ẹni wọ̀nyí ni wọ́n ń lú ẹnu rẹ̀ òun ni nǹkan tó ṣe wípé wọ́n ń ṣe qala man ansari ila Allah anábì Isa ní talẹni tí ó jolúràn lọ́wọ́ mi lọ́sọ́dọ̀ ọlọ́mọ ọba qala al wọ́n ní àwò jẹ́ olùrànlọ́wọ́ iṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala amanna billah agbọ́lọ́run ọba gbọ́ washhad bi anna muslimun ìrẹ́ ànábì Ìsá jẹ́rìí pé kí ni mùsùlùmí ni wá rabbana amanna bima anzalta ìrẹ́ olúwa bákanáà àtúntẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tó ń ṣe ànábì Ìsá alayhi salatu wassalam faktubna ma ashahidin eré ọlọ́mọba kọwa papọ̀ mọ́ àwọn tó ṣe wípé wọ́n jẹni tí ó jẹ́rì lẹ́yìn ọlọ́mọba ni wa makaru wa makara Allah wọ́n dẹ́tẹ̀ ọlọ́mọba náà dẹ́tẹ̀ wa makaru wa makara Allah wọ́n dẹ́tẹ̀ ọlọ́mọba náà ṣe kí ni ọlọ́run ọba dètè wallahu khairul makirin ọlọ́run ọba tó lóore nínú kíni tó lóore jù nínú àwọn àti máa dètè so ní ààyè yìí sífàtù kàmáàlì ní ètè ọlọ́run ọba ìròyìn tí ó jẹ́ ìròyìn pípé ni torí pé ọlọ́run ọba dètè yẹn láti lè fi káńtà àwọn tí wọ́n dètè so wọ́n dètè pé àwọn ó pa ànábì Isa alayhi salatu wassalam so wọ́n ti plot wọ́n ti plot ìgbà tí wọ́n wọlé ẹni tó fẹ́ pa ànábì rífà àlẹ́sọ̀látọ̀sálàm tí wọ́n wọlé ọlọ́run ọba gbé àṣábáwò ànábì rífà àlẹ́sọ̀látọ̀sálàm that is jíjọ ànábì rífà àlẹ́sọ̀látọ̀sálàm ó gbé e sórí èèyàn kan so wọ́n lẹ́ni tó fẹ́ pa gangan tí wọ́n jọ pétépèrò láti pa ànábì Ìsá àlẹ́sọ̀láàtù wàsálàm òun ni ọlọ́run ọba jẹ́ àwòrán ànábì Ìsá ló gbé sí tiẹ̀ ṣe wọn pa àwọn tí mo pa wọn fẹ́ pa wọn ti jọ jòkó wọn ti jọ kún ipe ẹni yìí ni ẹja eliminate ẹ̀ in tó ń sọ ò bá ti wá mú ìsọkúsọ ló ń sọ wọ́n jòkó wọ́n jọ jíròrò wọ́n jọ dámọ̀ràn ipe káwọn yanjú ànábì Ìsá àlẹ́sọ̀láàtù wàsálàm so ìgbà tó di pé kí wọ́n carry out ọlọ́ọ̀bá náà gbèsè títí ẹ̀ wá òun ni pé àwòrán ànábì yìí sá ọlọ́run wá gbé síké ní ó gbé sára àkànnù wọn so ẹni yẹn náà rí ní ànábì yìí sá àwọn yòókù ọmọ ṣe kí ni wọ́n bá àtàkì ẹ̀ èmi ara yín mú wa ara yín mú wa onírọ̀ ìwọ náà lẹ́yìn tá a fẹ́ pa so ànábì yìí sá alayhi salatu wassalam ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé e lọ sókè ọlọ́run ọba òjì kí wọ́n pa á so ẹni tí wọ́n padà pa òun náà nìkan ní ìkan lára wọn tó ẹ̀rọ ọba subhanahu wa ta'ala sọ pé wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu wọ́n pa bẹ́ẹ̀ ni wọ́n kàn má gbélébu ọlọ́run ni àdàrú wọn lójú ni pẹ̀lú pé ìkànnù wọn lẹ́ni tó ṣe pé wọ́n pa òun lẹni tí wọ́n kàn má gbélébù torí ẹ̀kí ní yóò yí àwọn tí wọ́n pẹ̀rẹ̀ wọn nínà sọ́ra gan lójú so wọ́n ní wọ́n kàn ànábì Ìsá alayhi salatu wassalam wọ́n kàn má gbélébù ṣùgbọ́n Al-Qur'ani wá jẹ́ ká mọ̀ pé kí ni òun kọ́ náà kàn má gbélébù òun kọ́ ni wọ́n pa ìkánnú ọlọ́run bá ní jẹ́ ànábì Ìsá alayhi salatu wassalam ògbé lọ sí ògbé lọ sí òkè ní sẹ́lẹ̀ yìí sọ fún wa wípé ète kan lọ́lọ́run bá subhanahu wa ta'ala dáyẹ̀ láti lè fi káńtà ète títí wọn àwọn plọ́ọ̀tì pàwọn fẹ́ yanjú ànábì Ìsá alayhi salatu wassalam ọlọ́run bá dẹ̀ ń wò wọ́n orí ara wọn ni nǹkan yẹn wá dà lé lórí lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń sọ nínú suratul nisa ọlọ́wọ́ bá ní wa qawlihim inna qatalna al-masiha isa ibn maryam bákan náà ọ̀rọ̀ tán sọ pàápàá wọn kan má gbélébù walakin shubbiha lahum Allah subhanahu wa ta'ala ní àdàrú mọ́ wọn lójú pẹ̀lú pékí ni àgbéyàwòrán ànábì Ìsá sára kanú wọn wa inna alladhina ikhtalafu fihi lafi shakkin minhu àwọn tó ṣe pẹ́nu òkò nípa rẹ̀ dáòtù ni wọ́n bẹ nípa ànábì Ìsá alayhi salatu wa ọlọ́ni wọn ní mọ́ ń parẹ̀ wọ́n kàn ń tẹ̀lé àzọ́nù ni èrò ni wọ́n ń tẹ̀lé àti motink motink tí wọ́n ń gbé káàkiri yẹn ordinary thinking ni tí ò sí ẹ̀rí fún ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n máa qataluhu yakina ọlọ́mọba ni wọ́n pa á ní ti tòótọ́ òun kọ́ ni wọ́n pa bal rafa'allahu ilayhi ọlọ́run ọba ló ń gbé wá sókè wa kana Allahu azizan hakima dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa kana Allahu azizan hakima ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó gbọmgbọ́n ni ọba ọ̀dẹ̀gbọ́n ni tó máa bó ṣe máa ń ṣe gbogbo tó ń ṣe so hikma lọ́lọ́run ọba subhanahu wa ló ń bẹ̀rùn so ó dáa mọ́kùn wọn ète wọn ọlọ́run ọba dáa lù wọn láyà pẹ̀lú pé ìkànnù wọn ló padà sọ́fà nǹkan yẹn kò ń ṣe ànábì Isa alayhi salatu wassalam so ọlọ́run bá fi nílẹ̀ fún rẹ̀ nínú ayàta kàńtì ẹ́ ike àtàkàlẹ̀ kan ọlọ́run bá subhanahu wa ta'ala ní wa makaru wa makara Allah wallahu khairul makirin ní ọ̀nà tó tọ́ sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala end of story so kò sí àwọn àwáwí kan àròsọ kan gẹ́gẹ́ bí ta sọ fún Ọlọ́hun Ọba ní òun rína òun gbọ́rọ̀ òun nímọ̀ tó bá ti gbọ́ yé pé ìmọ̀ Ọlọ́hun Ọba ìgbọ́rọ̀ Ọlọ́hun Ọba ìrìnà Ọlọ́hun Ọba kò ń ṣe bí ìrìnà tiẹ̀ kò ń ṣe bí ìgbọ́rọ̀ tiẹ̀ ìgbọ́rọ̀ yàtọ̀ tí ìgbọ́rọ̀ ìrìnà yàtọ̀ tí ìrìnà ìmọ́júmọ̀ lọ láàrin ara wa ta jẹ́ ẹ̀dọ́ ọlọ́run ọba ẹ́ àwọn kan èyí ni ó jura wọn lọ nísìn tí àwọn kòkòrò má lè rí ju ojú titi wa lọ bẹ́ẹ̀ ni nǹkan míì táwọn lè gbóòórùn àwa lè má tètè gbóòórùn nǹkan yẹn so láàrin àwa tá a jẹ́ ẹ̀dọ́ ọlọ́mọba yẹn tọ́lọ́mọba sọ òun rí nǹkan kábà n kò sí tó pamọ́ fún so fi ròyìn tọ́lọ́run fi rin ilẹ̀ fún fi rin ilẹ̀ ní ọ̀nà tó ṣe wí pé kí ni yẹ̀lí tó bá títóbi ọlọ́mọba tó bá mu òun dẹ̀ lọ sinmi kò sí wàhálà ṣùgbọ́n kò ní ẹgbó láyé bóla ẹ sọ pé ń gbọ́rọ̀ ìgbọ́rọ̀ yẹn ni ìròyìn ẹ̀dá ni ìrìnà yẹn ìròyìn ẹ̀dá ni kìníkan yẹn ìròyìn ẹ̀dá ni yẹn ìròyìn ẹ̀dá kúkù ọlọ́mọ̀bọ̀ subhanahu wa ta'ala ó ń gbọ́rọ̀ ní tó bá ọ̀nà tó bá títóbi rẹ̀ mú bẹ́ẹ̀ dẹ́tẹ̀ ní ìdẹ́tẹ̀ láti lè fi káńtà àwọn tán rò pé àwọn gbọ́n tán rò pé àwọn làwọn nǹkan ṣe so bákanáà ṣékù uh, Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n tún wá ìròyìn míì tí ọlọ́mọ wá fi ròyìn ara rẹ̀ that is ìròyìn mọ́kúrù tọ́nà wá tún fi ròyìn ara rẹ̀ ní ààyè míì nínú al-Qur'an al bá subhanahu wa ta'ala ni wa makaru makran wa makarna makran wa hum la wọ́n dé ète tó tóbi bákan náà àwọn ọlọ́mọba subhanahu wa ta'ala adé ètè tó ṣe pé kí ni ó tóbi ṣùgbọ́n tún tóbi ju títí wọn lọ ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n la yash'urun wọn àdè mọ̀ páwà ń dékè àwọn bá títí wọn lọ tárò pọ́n wọn máa ṣe àwọn gbọ́n àwọn ọlọ́mọba subhanahu wa náà bá títí wọn lọ ní ìtọ́jú títí wọn lọ wọ́n la yash'urun wọn àdè fíìlì eléyìí eléyìí ní ṣe pẹ̀lú àwọn èèyàn anábi sọ́ọ̀lì alayhi salatu wassalam so wọ́n ní ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ́nù sóràtún namli lẹ́yìnbà tí ọlọ́mọba sọ́rọ̀ ń pa anábi sọ́ọ̀lì wa laqad arsalna ila samuda akhahum salihan àti that is ọmọ ìlú wọn náà ni ọmọ bíbí ìlú wọn ni aran sí àwọn sámúdáwá àní ìbúdúlọ́ in tó ń sọ fún wọn ni pé ẹ̀yin èèyàn mi ẹ̀sìn Allah ẹ ṣe ìbádà fún Allah fa idha hum fariqani yaqtasimun ọlọ́nà wá kú لولا تستغفرون الله لعلكم ترحمون لن ونقالوا اطيرنا بك بمن معك àwọn tí wọ́n ń takò anábì sọ́ọ́lì aléìsọ́láàtù ọ̀sọ̀láàmù wọ́n sọ pé wò lè léyìí tó gbede wá àti olóyìn ṣe fún wa orí ibú ló mú wá fún wa ìlú yìí kálátọ̀ erukum indallá bal antum qawmun tuftanun ó ń sọ fún wọn pé orí ibú yìí

láti lọ pa ànábì sọ́lé aléṣọ́látù wasalam kọlu takọ́sàmù bí láhì lẹ́nu bayi tánàhù aláhù ثم لنقلن لوليه ما شهدنا مهلك عليه وإنا لصادقون wọ́n jòkó láàrin ara àwọn náà pétépèrò nípa pé ẹni ẹjá eliminate ẹ ẹjá mú kúrò wọ́n ti jọ conclude láàrin ara wọn pé àwọn ó lọ attack ànábì sọ́lẹ̀ alayhi salatu táwọn bá ti wá àtàkì ẹ̀ tán ni àwọn mẹ́sàn yìí wọ́n láà sọ fún àwọn ará ilé rẹ̀ ipá àmọ́ ń pakú rẹ̀ ó ma ṣe hìdínà máa ríka ahìlì àṣíkí ni àmọ́ ń parẹ̀ ìrìnà lásọ̀ríkún ìtàdẹ̀ ń sọ fún yìí dájúdájú òbúrú ń sọ fún yìí wọ́n ṣe kí ni wọ́n plot ní plot tó ní agbára lórí bóhun ó ṣe execute báhun ó ṣe execute anábì sọ́ọ́lẹ̀ wọ́n ma kárùn-ún ẹ̀mọ́kàrán ọlọ́run ní àwa náà wá plot plot tó ṣe pé kí ni ó tóbi débi ó tóbi ju tí wọ́n lọ wà hum la yash'urun àwọn ò mọ̀ pa ń plot àwọn bá ti tí wọ́n lọ sọ́lọ́run bá subhanahu wa ta'ala ni fanzur kayfa kana aqibatu makrihi ọlọ́run ní ìrẹ́ wo tó jẹ́ àti bọ̀tán ète wọn plọ́tì wọn anna damarnahum wa qawmahum ajma'in ọlọ́run ní àwọn àti àwọn èèyàn wọn tí wọ́n jọ nírú òrí kan náà ọlọ́run ọba ní apá wọn o fatilka buyutum khawiyatun bima dọ́là ọlọ́run ibi tán gbé òun náà nìyẹn ẹ̀dá yìí náà ẹni bó ṣe dáhóró kí gbogbo ẹ̀ tó di bí ìgbà tó ṣe pé koríko òrewò ń bẹ́ inna fi zalika la ayatan la ayatan li qawmi ya'lamun ọlọ́wọ́ ní ó bẹ́ ń bí eléyìí àmì fún àwọn tí wọ́n bá nímọ̀ wa anjayna alladhina amanu wa kanu yattaqun ọlọ́ni ń sọ yìí níbi ipa tí à ń torí pé kí ní gúrùpù méjì ni àwọn kan gbà fún àwọn kan gbà fún àwọn tán gbà fún àwọn tó jó lórí gúgù nù wọn àwọn ni wọ́n wo pé káwọn lọ pa á sílé wọ́n plọ́t láàrin ara wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa makran wa makarna makran wa hum la àwọn plọ́t makran plọ́t tó ní agbára wa makarna makran àwọn náà plọ́t plọ́t tó ní agbára ju titun wọ́n lọ wa àwọn òdẹ̀ fíìmù wọn mọ̀ wípá wà náà plọ́tì sọ àwọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala apá wọn ayanjú gbogbo wọn lẹ́yìn àwọn tó ṣe kí wọ́n gbà fún ànábì sọ́ọ́lì alayhi salatu wassalam àwọn ẹ̀ nìkan láṣẹ́kù so gbogbo wọn ayanjú wọn tí wọ́n àdẹ̀mọ̀ pé tí yóò já ti bọ̀ kí la fẹ́ lò lélẹ́yìí òun ni pé ọlọ́wọ́ ọba fi ìròyìn mọ́kúrù ẹ́ plot ó fi ròyìn ara rẹ̀ so kí ni wàhálà tèmi so bí kí n juwọ́lẹ̀ náà ni pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yamkuru ọlọ́wọ́ ọba ma plot ṣùgbọ́n makran yẹ̀rí ikú bí jálàlì plotting tó ṣe wípé ó bá ti tóbi ọlọ́wọ́ ọba mu òun náà ni láti káńtà gbogbo ẹni tó wá rò pé òun fẹ́ òun gbọ́n òun mọ ọ̀nà tó ń lè fi takò ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba subhanahu wa ta'ala níwé tí ó fi dí pẹ̀lú rẹ̀ so eléyìí ara ẹni tí ó jẹ́ plọ́ọ̀tì ọlọ́mọba subhanahu wa ní alẹ́ rahmatullah wọ́n tún mú àyà nínú suratu Tariq ọlọ́mọba subhanahu wa ta'ala ní àwọn kèfèrí Mẹ́kà wọ́n ń dẹ́tẹ̀ wa akidu kaida èmi ọlọ́mọba náà mò ń dẹ́ ètè èmi náà ń dẹ́tẹ̀ láti ọ̀nà bí wọ́n ṣe yanjú rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń ṣe ọ̀nà báwọn ni àmplọ́tí sọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ fún wa ike wà ìdíyàm kúrú bí kalladhina kafaru àwọn tó ṣe wípé wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wọ́n jẹ́tẹ̀ fún ìrẹ̀ ànábíwa muhammad sallallahu alaihi wasallam liyuthbituka aw tí wọ́n so ẹ mọ́lẹ̀ àwọn ya túnúkà àbí káwọn ti ẹ̀ pẹ́ àwọn yòkìrìjúkà àbí káwọn ti ẹ̀ lé ẹ kúrò núùlù wọ́n dé tè yẹn wọ̀yẹ̀mkúrú náà wọ̀yẹ̀mkúrú lọ wọ́n dé tè yẹn ọlọ́wọ́n ọba náà ń dé tè títí ẹ̀ wọ̀lá òkèrè ìmọ̀ kiri ọlọ́wọ́n ọba ló lóde jù nínú kíni nínú àwọn tí wọ́n a máa dé ète sotori pé ète ọlọ́wọ́n ètì tọ́lọ́run bá máa ń dá láti lè fi káńtà gbogbo ẹni tó bá rò kó ń gbọ́n tó rò kó ń lè máa tako ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba òun lè máa tako àwọn ẹni ọlọ́wọ́n ọba àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba òun lè mú dá àwọn bolẹ̀ ọlọ́wọ́n ọba náà ní ètè tí ó dá fún wọn láti lè fi jẹ wọ́n níyà so n tí ó pamọ́ òun ni pé àwọn kẹfẹ́ ní mọ́kàn gbàtàdẹ́sọ̀lọ́ àtàlámi tó ń ṣe dáwà tó ń ṣe ò bá wọn lára mu gẹ́gẹ́ bí ìṣe ọmọ ènìyàn àfẹnitọ́lọ́run bá fẹ́ ṣàánú lókù wọ́n máa ń gbógun ti òdodo ni wọ́n ń juwọ́lẹ̀ fún òdodo káwo kéèsì ànábì nuh káwo kéèsì ànábì lut káwo kéèsì ànábì sọ́ọ̀lì bákan náà ànábì hud gbogbo wọn kò sí tó ṣe páwọn èèyàn òṣìṣàn tí wọ́n dédé láti lè ṣe aburú fún wọn ànábì ibrahim alayhi salatu wassalam ni àwọn èèyàn wọn máa láti lè ṣe jàmbá ṣe aburú kan fún wọn lórí òdodo tán sọ fún wọn ipa ń sọ fún wọn pé kí ni ẹ má sin nǹkan Allah ẹ má pe nǹkan mí lẹ́yìn Allah ẹ má gúnra fún nǹkan mí lẹ́yìn Allah nǹkan yìí ó máa bí wọn nú wọn máa wọ́nà bí wọ́n ṣe dojú dáwọ́ àwọn ànábì ọlọ́run ọba bolè wọ́n máa wọ́nà bí wọ́n ṣe pa àwọn ànábì ọlọ́run ọba wọ́n máa wọ́nà bí wọ́n ṣe ṣe sùtá fún wọn ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ní ọ̀nà tó ṣe kó mọ́ fi ń káńtà ètè wọn tó ṣe pé ẹ̀dọ̀tẹ̀l àwọn náà ni wọ́n ó padà jìyà àwọn náà ni ó padà jìyà sílẹ̀ kọ́lọ̀ ń pa ọrùn láyé ń bí ọ́ tí ọlọ́run bò pa pa ọrùn láyé ń bí èyí tí ó fi jẹ wọ́n yíyà tó bá jọ ń gbé di alkiyama nǹkan tí ó tóbi rí sọ àwọn kẹfẹ́rí mẹ́ka anábìsọ̀rọ̀lá asálàmṣẹ́wà àti fún wọn gbàtàwà òkè eléyìí ó ti ń wí ní àwọn ọmọ wa so wọ́n wá wò pé káwọn jókòó káwọn jókòó wọ́n jíròrò so lára ìjíròrò tán wá jíròrò láàrin ara wọn òun ni pé ẹ jẹ́ ká yanjú ọkùnrin yìí àgbàlagbà kan náà wá wọlé tó ṣe pé àgbàlagbà yẹn fọ́tò rẹ̀ àwòrán tó mú wá àwòrán ẹni tó wá láti nash that is àwọn agbègbè kan ní Saudi òun ni àwòrán tí bàbá ẹ̀ gbé wá so wọ́n ní ẹ̀yìn èèyàn ẹ jẹ́ kí náà bá ń dá sí nǹkan ìtẹ́ lè ṣe òun ni pé ẹ jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ìdílé kan donate ọmọkùnrin ọ̀dọ́ kọ̀ọ̀kan káwọn ọmọkùnrin ọ̀dọ́ yìí kí wọ́n wá lọ láti lọ pa ẹni yìí wọ́n kàn ìtì ẹlẹ́ẹ̀kan náà ni so ẹ̀jẹ̀ rẹ̀ yóò jẹ́ nǹkan tó ṣe wípé yóò wà spread sí gbogbo ìdílé àwọn Banu Hashim tó ń ṣe àwọn èèyàn Muhammad sallallahu alaihi wasallam wọn ní lè sọ wípé ìdílé kan làwọn fẹ́ mú kó pa so ó túnmọ̀ sí pé gbogbo ìdílé ló wà ìwọ̀n wọn rẹ̀ bá gbogbo ìdílé jà so yí tó máa padà parí ọ̀rọ̀ yẹn ni pé kí ni kan láwọn gbowó ẹ̀jẹ̀ so ó ní tẹ́mi rí nímọ̀ràn tí mo pa lè ṣe wọn bá ní ráàyè tí ó wọlé ni so Muhammad sallallahu alaihi wasallam so àwọn ọ̀dọ́ yìí wọ́n ti lọ kóra wọn sí ẹnu ọ̀nà rẹ̀ so tí wọ́n wò pé kó jáde kí àwọn atáàkì ẹ̀ tí wọ́n retí kó jáde kò jáde ibẹ̀ làwọn ti sùn lọ ìgbà tán sùn lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kí anabi muhammad sallallahu alaihi wa sallam kó jáde so anabi sallallahu alaihi wa sallam so ó jáde lẹ́ni tó ṣe kúkẹ́ ní orí wọn tí wọ́n ti sùn lọ so ìgbà tán ẹbí ó lọ tán òun náà padà tají nígbàtán tají wọn ò pé ah, tó tásìkò tó ẹgẹ́ ni ìjáde kò jáde a padà wọlé lọ bá ní ṣùgbọ́n tí wọ́n wọlé ẹlòmíì ni wọ́n bá lórí ibùsùn anábùwà muhammad sallallahu alaihi wa sallam òun náà ni ali radiyallahu anhu so eléyìí ó jẹ́ ọ̀nà tí ọlọ́mọba subhanahu wa ọlọ́run ọba náà ń plọ́ọ̀tì lọ́nà tí ó fi gbà nábì rẹ̀ lẹ̀ ọlọ́run ọba sọ pé wàjà áńgámi bẹ́yìn àìdí ìfàdán wọ̀mìn khalfi ìfàdán fa àṣàyìnáhùn fọ́mùlá ìṣòro ọlọ́run ọba subhanahu wa ta'ala ní a fi èdìdí ẹ́ a dí iwájú wọn bákan náà yìí wọn débi pé wọn rí ànábì muhammad sallallahu alaihi wa tó fi kọjá láàrin so anábì sallallahu alaihi wasallam káyàtà kàyí so ó kọjá láàrin wọn tó ṣe pé màrí wọn ti sùn lọ nígbà tí wọ́n láwọn tají anábì ti lọ rẹ́dì so wọ́n wọnú ilé nípa pé tí ò bá jáde àápamọ́ ilé náà ni ṣùgbà tí wọ́n débẹ̀ àrí rọ́jà láwọ́ àrùn òní wọ́n bá ń bẹ́ so mission wọn rí accomplish wọn rí fulfill so wọ́n dẹ́tẹ̀ títí wọn ọlọ́wọ́n bá náà dé ètè títí wallahu khairul makirin ọlọ́wọ́n bá yẹn ní the best water òun ni ẹni tí máa plọ́ọ̀tì láti lè fi ba plọ́ọ̀tì àwọn tí wọ́n rò pa wọn gan jẹ́ láti lè fi ba plọ́ọ̀tì wọn jẹ́ so eléyìí àáfin ilẹ̀ fún Allah subhanahu wa ta'ala nítorí kí nítorí kó fi rin ilẹ̀ fún rẹ̀ fi ń tọ́nà ọba fi rin ilẹ̀ fún rẹ̀ fi rinlẹ̀ fún má sọ pé ìdínkù ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé sọ wípé in tó fi rinlẹ̀ tọ́lọ̀ fi rinlẹ̀ fún rẹ̀ yí ó fi rinlẹ̀ ní ọ̀nà tó bá tọ́lọ́wọ́ ọba wọn tó bá pàápàá tó bá títóbi ọlọ́wọ́ ọba wọn èèyàn ti tẹ́bù rẹ̀ di àwọn wàhálà pé arúgbó àbí làákàyè obìnrin àbí títọ́kùnrin èwo ni làákàyè tó jẹ́ sándàdì táà sọ wípé òun la fẹ́ fi máa wọ ọ̀rọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala so eléyìí jẹ́ lára àwọn kan tí ó yẹ kí afẹnilẹ̀ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala ẹni tó bá ń fi eléyìí rinlẹ̀ ó ń bẹ lórí ìtì àmà síkíní atọ́fíj ẹni tó bá dẹ̀ ń gbá dànù tó ní kò bá làákàyè mu tawhidi rẹ̀ ó ní problem ìmú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo rẹ̀ ní problem torí pé tí ọlọ́wọ́n fi ròyìn tó fi rinlẹ̀ fún rẹ̀ òun lòun gbádànù tó ní nǹkan yóò bá làákà yìí so bó lè yóò ṣe mọ gbádànù tí ọlọ́wọ́n ọba fi rinlẹ̀ fún rẹ̀ tààsọ̀ kókò bá làákà yìí so ó túmọ̀ sí pé ẹni ẹgbẹ́gbẹ́ fún rẹ̀ làákà yìí rẹ̀ ní problem ẹni ẹgbẹ́gbẹ́ fún rẹ̀ àdìọ́kan rẹ̀ ní problem káyìn náà ń kàn ẹni tó bá wù kó jẹ́ فإن شاء الله أعدادون بسبحانك اللهم حمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأسر إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله